lálẹ́ àná tílẹ̀ òfin máa ń ní àárọ̀ yìí ó ti di kèfèrí lálẹ́ àná tó fẹ́ sùn mùsùlùmí ni ìgbà tí ó fi dí láàárọ̀ yìí ó ti ṣe nǹkan tó kó sínú ìṣèkèfèrí sọ́lọ́run wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé àárín nínú ẹlòmíín náà tó jẹ́ pé ilẹ̀ ó ṣùgbọ́n ní kèfèrí pàtó ọba fi mọ́ yóò sì di ẹni tí ó jẹ́ mùsùlùmí àbẹ tílẹ̀ ó mọ̀ bá ní mùsùlùmí kílẹ̀ tó sú tó ti di kèfèrí nínú kan nínú àwọn ọ̀nà tí èmi ń gbà ṣàìmoore sọ́lọ́run ọba òun náà ni kéèyàn máa fi àfitì ìkẹ́ rẹ̀ tàbí iṣẹ́ rẹ̀ sí ara nǹkan míì mọtòrò nàbí fọdùlélà pẹ̀lú àánú Ọlọ́run ọba àti àjùlọ Ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ òun náà ni òjò ló fi máa ń rọ̀ mọtòrò nàbí fọdùlélà pẹ̀lú àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àjùlọ Ọlọ́run ọba òun náà ni òjò ló fi máa ń rọ̀ ṣùgbọ́n àwọn ẹlòmíì wà sọ pé ah mọ̀tòrò náà bí náà kàdà kàdà kàdà ah, ìràwọ̀ báyìí tí ò sí lójú sánmà tóun ti wò ó ti wò pé ah ìràwọ̀ tí ò sí ẹ̀ òjò máa rọ̀ adamin yàní náà òmìnira ni wà ẹ̀rọ kófò ìkan nínú ìran táwọn èèyàn máa ń gbà ṣe àìmoore sí ọba dẹ́dà wọ́n gbà ṣe kẹfìrí yàní kófò ní àmà sí ọba adẹ́dà ó ní kó jẹ́ pé tójò bá rọ̀ tí ọlọ́run bá fi ṣe ìkẹ́ fún wa kéèyàn gbé oríyìn òjò yẹn kéèyàn má dàpàrà sọ́dọ̀ ọlọ́run ọba kéèyàn wá dàpàrà sọ́dọ̀ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba eléyìí kò sí nínú ṣiṣẹ́ àwọn mùsùlùmí ló jẹ́ pé tí ọlọ́run bá zọ ọ̀já lè bá rọ òjò fún wa gẹ́gẹ́ bó ṣe rọ yìí àwọn tí wọ́n jẹ́ mùmínì wọ́n mọ̀ sọ pé mùtẹ́rù náà bí fọ́ọ̀lù nìlà ọpẹ́ fọ́ọ̀lù ọba àti ó fún wa ní àǹfààní kí òjò rọ torí pé òjò rírọ̀ ìkẹ́ ọlọ́run ọba ló jẹ bal rizqun lọ fi samai rizqukum ọmọ tó àdó ọlọ́run bá ní sánmà iná àrísìkì yín wà àwọn onímọ̀ tafsir rahimahullah wọn nítumọ̀ rẹ̀ ní pé so gbogbo ọ̀rọ̀ papọ̀ pàápàá jùlọ oúnjẹ eré tá à ń jẹ sẹ́nu wa ẹ̀pẹ́ náà bá sọ yí pé òun náà ni anzala minas samaa'i ma'an fa akhraja bihi minas thamarati rizqan lakum fala taj'alu lillahi andada wa antum ta'lamun. èyí ló fà tó fi pé àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lérí ìkẹ́ rẹ̀ eléyìí tó sọ̀kalẹ̀ ní orí àwọn ẹ̀dá rẹ̀ àbí ọlọ́run ọba àwọn dáadáa ilé tí ń bẹ pẹ̀lú òjò náà kọ́lọ̀ kó mọ́ṣálá wa. a tún máa tẹ̀síwájú lórí àlàyé nípa àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba olówó iyebíye ilé tó ń bẹ nínú alukur'an karim ní ìjókòó tó kọjá ajẹ́kọ̀ọ́ yóò wáyé pé àwọn Banu Israel wọ́n pa ẹnìkan láàrin wọn nípa àbòsí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá dẹ̀ ní kí wọ́n pa màálù láti lókòdoro nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ láti fi hàn wọ́n títóbi agbára rẹ̀ bákan náà láti dáàbò bo àwọn ẹ̀mí tó kù kó mọ́ mọ́ para wọn nípa ẹ̀ ó fi àmì fún wọn káwọn náà lè a ronú ah, ẹni tó lè ṣe adúrú nǹkan yìí kò sí nǹkan tágbára rẹ̀ ká ṣùgbọ́n àwọn Banu Israel kàkà tó yẹ kí wọ́n tẹ̀lé àmì tọ́nà wọn bá fi hàn wáyé thumma qasat qulubukum min ba'di dhalik fahiya kal-hijara ọlọ́run bá ní tọ̀ kàkà tó yẹ kí wọ́n tẹ̀lé gbogbo tá a ṣe yìí kí wọ́n àmì ọlọ́run bá yìí kí wọ́n fi gba tibẹ̀ gba wá sí kán tibẹ̀ dá ọlọ́run bá mọ̀ ó ní ẹ̀mí wọn ó tún le kókókókókó ní ọlọ́run ní ẹ̀mí ilé débi pé fàáyà kàlìjàrọ̀ ó dà gẹ́lẹ́ bí òkúta ni o àwọn àṣàdù kọ́sùwà a ní àwọn èèyàn kìí ṣe tàbí ìtumọ̀ kí ló tú bẹ́ẹ̀ àṣàdù kọ́sùwà ẹ̀mí wọn yìí ó tún lè fẹ́ ju òkúta lọ torí pé wà inna minal hijarati lámà yatafajjaru minhu al-anhar ọlọ́run ní ìdí tá a sọ bẹ́ẹ̀ ni wípé torí pé òkúta ó ń bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ pé odò odò ńlá ló ń tẹ̀lé àrùn ẹ̀yìn ò rí i pé téèyàn bá máa ń rìn dáadáa wọ́n pè bìkan ní ẹ̀rìn ìjẹ̀ṣà ẹ̀rìn ìjẹ̀ṣà àwọn ní tourism wọ́n ti máa ń lọ síbẹ̀ wọ́n lọ wo ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall inú àpáta ni omi ti ń jáde kìí sómi kékeré o agbálúgbó omi omi tó pọ̀ wa inna min al-hijarati lama yatafajjaru minhu al-anhar ọlọ́run bá ní ń bẹ nínú àpáta inú òkúta tó jẹ́ pé odò ńlá anáhàrù odò ńlá yóò mọ̀ sí kíni o yóò mọ̀ sàn dáre lára rẹ̀ torípẹ́lẹ̀ mi ń béèrè yìí pé kí ni ọ̀tọ̀ láàrin qawluhu subhanahu wa ta'ala وإن من الحجارة ما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء àwọn ní bákan náà tún bẹ nínú òkúta tó yẹ pé yóò rọra là yóò lanu tó mi ó wà jáde lára rẹ̀ aláwọkọ àtọsílẹ kejì alimẹ tọmọmọ bá sọ ń bí yàtọ̀ sí àlhà eléyìí túmọ̀ sí pé àádọ àkọlùkẹ awọl aláwọkọ tá a sọ yẹn ń tiẹ̀ omi ńlá ni ó jáde bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi ewé tí mo sọ yẹn nílẹ̀ yorùbá wa ń bì ẹ̀rìn jẹ̀ṣà bó bá láǹfààní ó lè lọ́bẹ̀ kó lọ́wọ́ bẹ̀ láti dá ti tóbi ọlọ́run bàbá kí sípò kọfẹ́ sì rà mí lọ́ntì ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kùnìlá sáfì ṣẹlẹ̀ àwọn nǹkan bí mẹ́ta pé Allah subhanahu wa ó fi dára ṣùgbọ́n àwọn èèyàn nǹkan tí wọ́n lọ máa ṣe ń bẹ̀ lẹ́nìí ni pé kí lọ́mọ ya fọ́tò máa ṣe fídíò máa ṣe àmọ́ bẹ́ẹ̀ náà láti lọ dá ti tóbi agbára ọlọ́run mọ̀ pé ah inna min al-hijarati lama yatafajjaru minhu al-anhar látara ń bẹ nínú àwọn òkúta tó jẹ́ pé odò ńlá yóò jáde lára rẹ̀ wa inna minha lama yashaqqaqu fayakhruju minhu al-ma' ó sì ń bẹ nínú rẹ̀ tó yẹ pé yóò kọ̀ọ̀ra lanu tóró tí omi kéékèèké ó sì kí ni o tí jáde rẹ̀ ìyẹn ni bí ó rí mbàmí àpáta ọkùnrin tó ra mọ́ sun omi tíntìnrín ara pé ó sì rọ̀ náà ni yàní nígbà míì omi tó pọ̀ jáde lára rẹ̀ nígbà míì omi díò jáde lára rẹ̀ àmì sì ṣe kíni o ó sì rọ̀ ó sì ṣe ó sì rọ̀ ila ma wa inna minha lama yahbitu min khashyatillah ọ̀rọ̀ ni kódà nínú òkúta yìí ń bẹ nínú ẹ̀ jẹ́ pé èyí tí ó rè bọ́ látara ìpayọ̀ ọlọ́run a jẹ́ pé ó ń bẹ nínú òkè tó náà payọ̀ ọlọ́run ayé àyè náà mi tọ́lá wa sọ pé law azanna hadha al-Qur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah law anzalna hadha al-Qur'ana ala jabal la ra'aytahu khashi'an متصدعا من خشية الله تلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون سورة الله أنزلنا هذا على جبل على جبل رأيته خاشعا متصدعا من خشية وإن منها لما يحبط من خشية وما الله بغافل عما تعملون هذا هذا تهديد من الله سبحانه وتعالى إدروا على هذا تهديد من الله للكفار ìdẹ́rùbà ọlọ́run bá fi lè ṣe wàmọ́ lọ ọ̀bẹ̀gọ́ fílé àmẹ́ tààmàlú ọlọ́ni ẹ̀rọ mọ́ ipe ọba yín Allah azza wa jalla kìí ṣe afọ́nufọ́ra nípa kẹtẹ́ ṣe èrè pé gbogbo tẹ̀ ń ṣe tẹ̀ ń dẹ́wò pátá ọlọ́run bá ṣe kí ni ọlọ́run bá mọ́ wàmọ́ lọ́hùn ọ̀bẹ̀gọ́ fílé àmẹ́ tààmàlú fi ìmọ̀dá fi tahdid ìdẹ́rùbà nìyẹn wípé gbogbo ohun tó ń ṣe ni mo ṣe kí ni o mo ń rí o gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá ni Allah azza wa jalla ni ọlọ́run bá ní ọlọ́run wa tẹ̀síwájú ọlọ́run bá ní. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله يسمعون كلام الله فيحرفونه من بعد ما عقلوه وهم يعلمون هذه الآية أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون الله عز وجل nígbà tó sọ ìṣesí àwọn Banu Israel tán ìpìtọ́ lẹ́yìn gbogbo àmì ẹ̀mí wọ́n sì lè náà síbẹ̀ náà ẹ yẹ lómi lóòótọ́ gbogbo wà sílẹ̀ sí fún ẹ fi kú sí wà sífẹ́ lómi ẹ̀mí rẹ̀ ó sì tún lé ẹ fi iná dẹ́rù ba ẹlòmí ẹ̀mí rẹ̀ ó lé ọ̀sàtì kò lóko ẹ̀mí rẹ̀ ó lé gbáǹdí ọlọ́kọ́mọ́ fún wa ń lọ ẹ̀mí bẹ́ẹ̀ o ẹ̀mí tí ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí ò bá tí ò rọ̀ tí wọ́n ń dẹ́rù ìyá ọlọ́run bá bá tí ò rọ̀ tẹ́ fún ní àwọn àmì ọba tí ò rọ̀ ẹ̀mí burúkú lẹ̀mí náà. ọlọ́run wa sọ ní àdúrà sallallahu alaihi wasallam wípé nígbà tó jẹ́ pé wọ́n àwọn àbàdàn rírè àwọn al tó pé àwọn àbàdàn a jí òkú dìde a ní ó pa màálù kan fi jí òkú yẹn dìde òkú yẹn sọ̀rọ̀ gbogbo nǹkan àrísàmì láti fún wọn kò yẹ kó ìyẹn ìyẹn ti tó ní àmì láti jẹ́ kí wọ́n gbà fún ọlọ́run ọba bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wọn wàá gbà ọlọ́run ní àwọn olóyè ẹ̀mí wọ́n lé o ó lé bí òkúta kódà ó tún lé ju òkúta lọ ọlọ́run wọn náà fata tó máa wọn náà yọ omi ìlú làkọ ṣé ìwú anábì sallallahu alaihi wasallam anábì min shiddati hirsi nàbí sallallahu alaihi fi hidayatul khalq torí pé àdàbí sọlá àrà sálà ọlọ́run bá dá ànábì lẹ́ni tó lójú kòkòrò pé kí gbogbo èèyàn mọ́nà la'an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humrin náà àdàbí sọlá àrà sálà ní à ah, ìwà Ali ibn Abi Talib tọ́lá bá fi ọ́ sí kòǹgẹ́ tí ó yẹ pé ẹnìkan péré tọ́lá bá fi ọ́ sí kòǹgẹ́ sábàbí ìmọ̀nà fún ó sì lóore fún ọ ìyẹn ni pé àdúgbò sallallahu alaihi wasallam àdúgbò máa ń sojú kòkòrò káwọn èèyàn mọ̀nà káwọn èèyàn mọ̀nà gẹ́lẹ́ bí àwọn ẹni rè náà bá ṣe máa ń lójú kòkòrò pé wọ́n ní tọ́mọ̀ wọ́n mọ̀ tẹ̀mọ̀ pé káwọn ṣe kíni o káwọn èèyàn mọ̀nà. ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní à afatatuma ọ̀hún ayé òmìnira lakum ìwà àdúgbò sallallahu alaihi wasallam àtẹ̀yìn mùsùlùmí ṣé ẹ̀ ń gbẹ̀ngbẹ́ kí àwọn ahlul kìtàbù yìí kí wọ́n gba nǹkan tí sallallahu alaihi wasallam وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه ọlọ́run bá ń ṣe ádàkọ́tọ̀ lé àtùmọ́ ìmìnín ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá fẹ́ jẹ́ kí òpù àwa mùmìní nípa wípé káwọn kìbòrí ti ẹ̀gbọ́n náà kẹ́gbà kẹ́gbà kẹ́gbà ọlọ́run bá fẹ́ fi ó fẹ́ gé ó fẹ́ fi wọn pé ah ẹ má dara yín làmú ẹ má dara yín làmú àwọn alùkìtàbù yìí ẹ má rò pé wọn ó gbà àtàtùmọ̀ àwọn náà ayé òmìnira lẹ́kọ̀ọ́ lọ́nà sí ẹ̀ńgẹ̀ǹgẹ̀ kọ́tẹ́ pé wọ́n gba ọlọ́run ọgbà tẹ́ ẹ gbàgbọ́ gbọ́ wọ́n gba Al-Qur'an tẹ́ gbéra ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ káyọ̀dẹ̀ fariqun minhum yasma'una kalam Allah àwọn afáàní nínú déédé ọlọ́run ọba ni tó sọ yìí ọ̀pọ̀lọpọ̀ káyọ̀dẹ̀ fariqun minhum kì í ṣe gbogbo wọn ó sì jẹ́ wípé apá kan nínú àwọn alùkìtàbù yìí yasma'una kalam Allah wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kalamullah huna at-Tawrah kalamullah huna at-Tawrah thumma yuharrifunahu min ba'di ma aqaluhu lẹ́yìn ìgbà tí wọ́n wá gbọ́ tán wọ́n máa wá yuharrifunahu wọ́n máa change ẹ̀ mímbáàdì máa àkọlù àì mímbáàdì máa fàhìmù lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ yé pé àtọ̀rọ̀ ìpẹ́ tọ́lọ̀ bá ń sọ ń bírè wọ́n ti gbọ́ yé kí sẹ́fẹ́ eh, gbọ́ ìtọ́ni pé àwọn ah, àgbọ́ yé hmm, wọ́n gbọ́ yé lẹ́yìn ìgbà tí màá tí wọ́n ti gbọ́ yé wọ́n wá change ọ̀rọ̀ yẹn fàyẹ̀dọ̀ òun lọ́la wù máa ní máa àrọ́dà Allah wọ́n wà lọ gbé ìtumọ̀ míì tó yàtọ̀ sí ìtumọ̀ tí ọ̀rọ̀ ọlọ́run ọba ń sọ ó lọ gbé wọ̀bẹ̀ sísẹ́ àwọn bàánú israel ni yuharrifuna al-kalam yuharrifuna al-kalim an mawadi'ihi wọ́n máa ń yí ọ̀rọ̀ po kúrò ní bọ́rọ̀ ọba ṣe rí ni wọ́n máa ń yí ọ̀rọ̀ po tọ́rọ̀ bá ń rí báyìí tó ti yé pé ọjọ́ ọ̀rọ̀ rẹ o wọ́n wà dojú ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àwọn mọ̀ rahimahullahu ta'ala wọ́n ní ṣe tọ́lọ́run bá sọ ń bí báyìí gbogbo ẹni tó bá jẹ́ pé bí ṣe máa ń ṣe nìyẹn àti mọ̀nà rẹ̀ yóò ṣòro àti mọ̀nà rẹ̀ yóò ṣe kí yóò ṣòro ẹlòmíì ń bẹ tí wọ́n máa ń bá wí báyìí lórí nǹkan tó ṣe tí ọ̀dà yóò tún máa yí wọn ó ti ṣe nǹkan tí ọ̀dà kálásì wọ́n ti kọ̀rẹ́tẹ̀ gbà kò tí yóò máa yí wọn yóò máa ẹ̀ẹ́lẹ́ka mọ́bìkan irú ẹni tó bá rí báyìí àti mọ̀nà wọn ṣòro sọlọ́wọ́ bá láti wọn láàrin àwọn Yahudi àwọn Bani Israeli yìí ìṣesí wọn ni wípé tí wọ́n bá rí ọ̀rọ̀ Ọlọ́run ọba àlèmóhù wà àkọlóhù ọ̀fà ìmú wọ́n ti mọ̀ wọ́n gbọ́ yé ó ti yé wọn ìṣẹ́lẹ̀ kí wọ́n tẹ̀lé wọ́n wà tíjì nínú nǹkan tí nínú àwọn nǹkan tí wọ́n gbọ́ nínú tarot tí wọ́n sì gbọ́ yé tí wọ́n sì tààrí fẹ̀ òun náà níbi ìfàtúnàbí yìí náà Muhammad sallallahu alaihi wasallam wípé ọlọ́run bó gbé ànábì wa dìde sallallahu alaihi wasallam ẹ̀rí pé wájú Qur'an yìí pé ìgbà tí sọ́sọ fáwọn bàrí Israel pé inni rasulullah ilaykum musaddiqan lima ma'akum. قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول يأتي من بعد اسمه ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد أو كانسي أتوالي نوع قولي أغبان إسرائيل إنو تارات وان wípé ànúsàlá sára ń bọ̀ arábìnrin sára dẹ̀ tó bomi rí pé arábì ń bọ̀ o falamma ja'ahum bil bayyinat. Ada تحريف Ada تحريف منهم nígbà tí kìíní nǹkan tí wọ́n gbọ́ kìíní yẹ̀yẹ́ àlìmú wa àkọlù wa fàìmú àfàìmùtò wọ́n gbọ́ yé pé ànábì àwọn ànábì wọ́n sọ pé ànábì kan ń bọ̀ o tí ó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn o wọ́n gbọ́ yé ó yé wọn alamọ̀jẹ́ àwọn bẹ̀rẹ̀ báyìí náà àmì nígbà tí ànábì sọlá sọlám dé pẹ̀lú àlàyé tí wọ́n ti mọ̀ yẹn kọ́ọ̀lù wàhálà sí ọ̀rùn mọ̀bí wọ́n ní eré òde jókìsẹ́ ìdán lélẹ̀ ìmọ̀ àjáda tahrif àdá tahrif làwọn àwọn afṣà yìí pé tahrif táwọn Yahudi ń ṣe àbí àwọn Banu Israel alal umum mẹ́ta ni mọ̀ ń gbà wá ọ̀nà mélòó ni mọ̀ ń gbà wá ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn bàrú sọ́yọ́ mọ́ ṣe tàhrífù bìláfdì tàhrífù mọ́dá bìláfdì wọ́n lè chẹ́ǹjì ọ̀rọ̀ eléyìí tí ọlọ́run bá sọ nínú gbólóhùn tọ́lọ́run bá sọ wọ́n lè chẹ́ǹjì ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn kúrò ní bó ṣe rí gẹ́gẹ́ bí èyí tá a ti sọ sẹ́yìn pé àwọn bàbá Israel ọlọ́run sọ pé wọ́n tó kọlu bá bá sùdìrà ọ̀kọ́lù ọ̀kọ́lù hìtọ̀ kí náà wọ́n sọ wọ́n sọ hìrùntọ̀ àti tàríf minhum àti tàríf minhum kí ni wọ́n sẹ́bẹ̀ tàríf láfùdì wọ́n fi wọ́n chẹ́ǹjì ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ́lọ́ ní pé kúlú hìtọ̀tún ẹ sọ pé hìtọ̀tún àwọn sọ pé hìrùntọ̀tún wọ́n ti ṣe tàríf abẹ́ẹ̀kọ́ tàríf ni tàríf láfùdì inú tàríf táwọn bàánú sọ èyí tí wọ́n máa ń ṣe tí òfin jẹ́ pé wọ́n lè mọ̀ náà wọ́n sì lè gba tó ń bẹ lọ́wọ́ ti yín gbọ́ èyí tá ń sọ yìí ní sèyáta fi Taurat ṣẹ́gbàgbé èyí tó bẹ tíra àti wọn gẹ́gẹ́ nìyẹn o bẹ̀rẹ̀ ti tààrífù ká tó wá sọ̀ jí bẹ̀rẹ̀ wọ̀tíwá inú tààrífù àwọn àbá ni wọ́n ṣe náà ni tààrífù al-ma'na o ní pé ìgbà míì wọ́n lè chẹ́ǹjì ìtumọ̀ ọ̀rọ̀ yẹn a chẹ́ǹjì ìtumọ̀ ọ̀rọ̀ yẹn pé ìtọ́rọ̀ yẹn mí nǹkan yìí lápòjú irú ẹ̀ ni pé falamma ja'ahum bil bayyinat qalu hadha sihrun mubin kí dásì pé fún wọn àmúbáṣirọ́ bí rọ́súùlì bọ́ọ̀ ni rọ́súùlì ṣe di sáhìl wàádé rọ́súùlì àwọn ànábì ọlọ́run ànábì sọ́tọ̀ sàlám wọ́n ní mu'jizat abẹ́ẹ̀kọ́ ni so àwọn kèfèrí àwọn sáhárọ̀ àwọn ni wọ́n ṣe síkìr bó sẹ́wọ̀n pé nísìn mu'jiza alkhọ́rí kwanu àádà náà ni ìtẹ́pẹ́ ọ̀tọ̀ sí normal tèmi ni mu'jiza jẹ́ bẹ́ẹ̀ náà ni síkìr abẹ́ẹ̀kọ́ ni so nínú tàrífà àwọn ọmọ Israel nìyẹn wọ́n ti wò pé kìíní ìjọra wọn wọ́n ni akọ́lù àdà sí ọmọ mi bá ṣe wọ́n ṣe pàdánù ànábì ọlọ́run wa gbà sáàkìrò akọ́lù sáàkìrò màjìnnà tó yé ní sí so wọ́n fi wọ́n fi ànábì ọlọ́run jọ wèrè gbà ah, ibẹ̀ rí pé ìgbà mi yóò kọ́lé kọ́lé mọ́ làágùn lórí wọ́n fi jọ wèrè tàrífù tàrífù màá wọ́n mọ̀ wọ́n mọ̀ ẹ̀tọ́ láàrin wèrè àti kíni o wọ́n dàbí kẹ́ẹ̀mẹ̀kẹ́ mẹkáníìkì wèrè ṣe àkóní sì fìlà akíkọ̀ lọ́pọ̀lọ́ rẹ̀ mọ̀ pé ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣe àbí kẹ́ẹ̀dí mọ̀ sóyè ẹni tó ń gun mẹkáníìkì wèrè ó mọ̀ pé kẹ́ẹ̀sì wèrè o ṣùgbọ́n ó fẹ́ ṣe kíni o ó fẹ́ ṣe tàhárífù fẹ́ yí ọ̀rọ̀ po sójú kejì ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn afáà sọ pé àwọn ìgbàlósọ̀ọ́ àrífọ̀dá pitman òun ṣẹ̀jẹ̀ lọ́rọ̀ kan ẹbí wọ́n tẹ̀ tẹ́jì láfù ẹbí wọ́n tẹ́jì máa nà eléyìí wọ́n dọ̀wọ́ bò pátápátá tí wọ́n ti ẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ sọ wọ́n nífẹ̀ẹ́ kẹ́ mú jáde ìró ẹ̀rọ ni tó ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ sọlá sọlá ń béèrè lọ́wọ́ wọn rí pé kí ló ń bẹ nínú tíra yín nípa ẹni tó máa ṣe ṣìnà nípa ọ̀rọ̀ rọ́jùmù tó ṣe kí ni tí wọ́n dọ̀wọ́ bò àrífọ̀dá ni

wọ́n ti kọ̀dù àrọ̀fó wọ́n ti change tó pọ̀ ńbẹ́ Badalu? wọ́n ti dàrú bó ṣe jẹ́ rẹ̀ náà tẹ́ ẹ bá mú àwọn ibi tí ó sì jẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ti jẹ́ kó ṣe lédè pẹ̀lú ti bẹ́ẹ̀ nù ìsìlámù tẹ́ ẹ bá ti sáwọn kẹfẹ́ ní wọn nígbàgbọ́ wọn ó sì tàrífẹ̀ lápòjú oníṣì kóbìnrin ó borí kó bora ó ń bẹ nínú báìbù ọ̀hún tẹ́ bá ka báìbù yẹn fún ẹ pé ó ń bẹ ó ṣèǹjẹ tàbí kó jẹ́ pé irú rẹ̀ wọn ní mẹ́ka láwọn ọmọ ìjọ ní sẹ́ńdẹ̀ sọ́wọ́n níkà ẹ rí pé àwọn tó ń ṣe cooperative yẹn ẹ rí pé tó máa ń ka nǹkan mi dáre fún mi ṣe ẹ̀mílẹ̀ ìlú ṣe ẹ̀mílẹ̀ ìlú báyìí tí wọ́n ah, kà fún àwọn àwọn àfa àwọn oníṣẹ́ kí ni wọn ní kà fún ara tàrífù àwọn bàrẹ́ Israel òní tàrífù mọ̀dá itman ìmọ̀ dọwọ́ bo wọn ní mọ̀ sọ̀rọ̀ débẹ̀ ó ń bẹ nínú tíra ìbọn wọn ní sọ ọlọ́ni afọ́tẹ̀tùmọ̀ àwọn ọ̀nà ayò mẹ́rin ọ̀lákùn ṣé n tó ona ni wípé káwọn àdùn kìtàbù yìí kí wọ́n gba ọba fi ránṣẹ́ sọ́dọ̀ tí kí wọ́n gbàgbọ́ wọ́kọ̀dì káàna fariqun minhum yasma'una kalam Allah tó pé àwọn kan nínú wọn àwọn wo ni àwọn afá wọn àwọn onímọ̀ wọn wọ́n ń gbọ́ ọba máa tán ma wọ́n wá yí ọ̀rọ̀ yẹn po wọ́n ṣe tàrífù rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ á káwọn yẹn lè bá rò wípé kìí sọ̀rọ̀ Ọlọ́run ti wá nípa àtẹ́rà àwọn ni wọ́n fẹ́ wọ́n fi yẹn dí àwọn yẹn kó lójú ọ̀nà Ọlọ́run lọ wàhùn ìyá àlàmúhùn Ọlọ́run bá ní tí wọ́n sì mọ̀ lámọ̀dájú lórí ilẹ̀ mi wọn wípé ọ̀rọ̀ yìí òdodo ọ̀rọ̀ Ọlọ́run wa idha laqul ladhina amanu qalu آمنا خلقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم قالوا أتحدثونهم بما فتح حاجوكم به عند ربكم أفلا تعقلون mo rò bí ayé àtàtú táyé mo rò bí àlàyé ẹyẹ nípa pé àwọn yẹwúdí àwọn ọmọ israel wọ́n gbọ́rọ̀ Ọlọ́run yé nínú nǹkan tí wọ́n gbọ́ yé ní tífà anábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́ ìròyìn anábì sallallahu alaihi wasallam ẹbí mẹnu tó wọn ṣùgbọ́n àròfò wọ́n dàrú àyà rọjìm wọ́n dàrú gbogbo àwọn nǹkan tí ń bẹ ìròyìn àwọn sọ̀hábà ìyàwọ́nà bá sọ wípé mathaluhum fi fil injil ó sọ mathaluhum fi tawrah náà àbí so ìròyìn àwọn sọ̀hábà ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn àrọ̀ fún gbogbo ẹ̀dá dàrú muhammad rasulullah walladhina amanu walladhina ma'ahu shiddat al-kuffar rahmahu bainahum muhammadur rasul والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثل التوراة ومثلهم في الإنجيل الشرف الآية ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل ثم ذكر الله سبحانه وتعالى صفة gbogbo àwọn eléyìí bẹni tí ra àwọn ṣùgbọ́n jẹ́ ọ̀lẹ́gbọ́n táwọn sọ àwọn gbàdúrà pé lónìí afẹ́sọ tó ń bẹ nínú tíra nípa àwọn sàábí ànábì tí ẹ ti gbọ́ rí abadan àtàmì tàríf irú tàríf wo ni tàrífù kìtìmán wọ́n dọwọ́ bò ó ọ̀ní sọ so bẹ́ẹ̀ ni nǹkan pọ̀ jàǹtì rẹrẹ tọ́lọ́run bá ti sọ kalẹ̀ sínú àwọn tíra yìí fún wọn ṣùgbọ́n wọn ní sọ nínú tàrífù so àwọn tó wá rí báwọn lẹ́wọ́n ń tẹ̀mẹ́ pé wọ́n gbà sílámù láà wọn ní gbà sílámù ọlọ́run ní wáyé dáadáa kò lẹ̀dí iná àmánú tí wọ́n bá pàdé àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ọlọ́run tó fẹ́ sọ ìròyìn àwọn mùnáfìkì sẹ́dá àwọn tọ́lọ̀ ń sọ lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n pera àwọn ní àfà àwọn onímọ̀ wọn àwọn tí wọ́n ń ka tẹ́rà tí wọ́n gbọ́yé àwọn àwọn asáàbù tahrif àwọn ni wọ́n ń sọ fáwọn yòókù àwọn ni wọ́n ń mislead wọn àwọn kejì tọ́lọ̀ ń fẹ́ sọ̀rọ̀ wọn àwọn náà ni àwọn mùnáfíkì àárín wọn ìdàlákù lẹ́dínà àmànù tí a máa pàdé àwọn tó jọ́rù bàbá òdodo kọlu àmànà wọ́n ní ah, àwọn náà gbárù ń tẹ́ gbàgbọ́gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ rí ahọ́n lásán ọ̀pọ̀lọ́nà bí àrẹsẹ̀ láti máa lẹ́ ìsá ọ̀rọ̀ rẹ̀ àhán ọlọ́run bá ní wọ́n ìdá kọ́lá bá ọdún ìlà bá kọ́lá bí máa ná rọjà bí máa ná rọjà wọ́n ìdá kọ́lá bá ọdún ìlà bá ọdún tí apá kan wọn bá wá padà sọ́dọ̀ ara wọn yẹn ni pé tí ò sẹ́ni kankan láàrin wọn ju ọwọ́ ara wọn lọ wọn àmọ́ sọ wípé atuhadithunahum بما فتح الله عليكم liyuhajjukum به inda rabbikum ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ lálọ́rọ̀ ẹ̀ kó mọ̀ abìrà ah, ń gbà ẹ̀tọ́ rẹ̀ àtúhàdì tó ẹ̀yìn tí ẹ̀yìn ẹ̀yìn sọ fáwọn mùsùlùmí lẹ́ẹ̀kan pé ẹgbọ́n àmọ̀nà ẹ̀yìn náà gbádùn tó wà lọ́wọ́ wọn gbọ́ ṣé máa tú àṣírí fún wọn in tí Allah subhanahu wa ta'ala ẹ̀rọ ọjọ́ ká mọ̀ wípé ẹ ti gbà ẹ ti gbà ń ní ti ń bẹ lọ́wọ́ wọn ẹ ti gbàgbọ́ ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ tí ẹ bá fi lè sọ wọ́n máa fi yẹn ṣe ẹ̀rí àwọn afáàní nǹkan tí wọ́n ń sọ nígbà yìí ni wípé àtúhàdìtúnà ṣe nǹkan bá ti sọ̀rọ̀ ànábì fún wọn nínú tíra àwọn tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ ìsìlámù ó sọ̀rọ̀ ọgbà ó sọ̀rọ̀ fún so tẹ́yìn bá sọ pé àmẹ́nìdàkà àwòtọ́ ni àwòtọ́ ni ajẹ́pẹ́ ẹ̀fẹ́ fáwọn mùsùlùmí lọ́pọ̀tínútì lórí wa wọ́n wa fàáyín tààrífù náà débẹ̀ kí wọ́n mọ̀ pé àmọ̀ pé sọ òdodo o kí kọ́dà gẹ́gẹ́ bí láàrin àwọn alùsùnà àtàwọn tí wọ́n jẹ́ oníbídà láwùjọ wa oníbídà mi òun náà nǹkan tíra ó rí pé táwọn alùsùnà ń sọ̀rọ̀ dúdú bọ̀tì nǹkan tí ó jẹ́ ẹ̀wọ̀n jẹ́ kí ẹ̀wọ̀n jẹ́ wọ́n àpò lẹ́nu ilé mẹ́ta ìmọ̀ orí fídíò kan tẹ́lẹ̀ tí kan sọ pé tó náà bá lè lọ rí bí five million lóṣooṣù òun náà wọ́n ti súnà ẹ̀rákùn tó ń bá lè ẹ máa fóònù five million ok ìdán ó ti mọ̀ pé nǹkan tá ń sọ yìí òdodo dàbí bọ̀ ó mọ̀ pé àjẹ́ ah, àmú ló ṣe kí ni o ó fẹ́ sọ́dọ̀ tọ́lọ́ sọ́lá sàlámù tàlà àfíà fàárọ̀ fúnmàárọ̀ fúnmàárọ̀ ṣàkọ́ olè mẹ́rọ ẹ̀mí rẹ̀ ajẹ́lẹ̀ tọ́ mi ṣàkọ́ olè mẹ́rọ ẹ̀mí ajẹ́lẹ̀ tọ́ mi. mí àwọn ẹni tó jẹ́ ni ànù wọ́n máa ń mọ òdodo bọ́n wọn ẹ mẹ́jà sọ ẹ mẹ́jà ẹ mẹ́jà sọ ṣẹṣẹ ẹ mọ́ ìsojú pé àti ẹ̀mọ́ nítorí pé tá ti sojú pa àmọ́ àwọn èèyàn tẹ́jú ìrìn ló mọ̀ fi àwa ṣe ẹ̀rí lé àwọn yòókù lórí pé a ah, ṣe kíkẹ́ mìíràn náà sọ pé ń jò ní pé súná lọ́nà pòròbóyé tó àwọn ọmọ àwọn yẹn ó àmọ́ ní sọ yìí náà sọ pé kọ́ọ̀lù ọ̀tọ̀ àdìfún náà ó ń bima fataha Allahu alaykum ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ ẹ máa sọ fún wọn àwọn nǹkan tó lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó ti sàlàyé fún yín ẹ máa fi lẹ̀ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ yuhajjukum bihi inda rabbikum wọn ò ní àwùjáre lẹ́yìn lórí ọ̀dọ̀rọ̀mọ̀ al-imam al-Bagawi rahimahullah ó ní àtúhàdì ọ̀dákàrà ọ̀sọ̀rọ̀kọ̀ àwọn àgbààgbà ní àárín àwọn yahudi níjọ́ náà lọ́rùn kọ́ọ̀lù wọn mọ̀ afẹ́ràn nǹkan tó àdìsú náà bí mọ̀fọ́tà lọ́wọ́ àríkùn àìbí mọ̀kọ́sọ̀ lọ́wọ́ àríkùn tí ẹ fẹ́ mọ ẹ fẹ́ fún wọn lára nípa tọ́lọ́run bá ti sọ fún yín fi kìtàbì kò yín lótìrà yín anna muhammadan haqqun wípé àná sàlọ́ àlọ́ sálá òdodo ọ̀kọ́lá òṣèlú àti pé ọ̀rọ̀ rẹ̀ ó nínú tíra yín o ó ń bẹ nínú rẹ̀ pé àníbi sọ́lá àwọn òdodo ni bìmọ̀báyà náà wùlẹ́ kó ń bìtàrà ẹ̀rì mìíràn sí pàtàkì mọ́wọ́lẹ̀ wà náà àti ipò ọlọ́run bá sàlàyé ìròyìn àníbi sọ́lá sọ́lá fún yín ó náà jẹ́ pé ìyòhàjú kùnbíhí ìndà ìyòhọ̀sí mùkùnbíhí yàní àsáàbù Muhammad sallallahu alaihi rẹ̀ wọ́n wọ́n mọ̀ sọ pé kọ́dí dị anáwó nàbí yóò hàn kò fi kìtàbíkùn ṣe báyìí náà ti gbà pé ànábì òdodo nínú o nínú tíra yín fún mọ́ra na ọ̀hún náà but ẹ tẹ̀lé tẹ̀kú ti dìyà fún ọ pé ẹ gbà ipá ànábì òdodo ni nínú tíra yín ọ̀dọ̀ àgá bíi mùsùlùmí nìsí wọ́n sọ pé òun gbà pé ànábì yìí gbèsè ṣùgbọ́n òun nígbàgbọ́ yóò yóò yóò torí pé nǹkan ti ń bẹ nínú tíra àwa nìyẹn pé ànábì ọlọ́run alẹ́ sọ́tọ̀ dandan kò وذلك أنهم قالوا لأهل المدينة حين شاوروهم في اتباع محمد صلى الله عليه وسلم آمنوا به فإنه حق المنبع قوي رحمه الله ó ń torí pé àwọn kan nínú àwọn bàánú Israel àwọn Yahudi kò sọ sọ nígbà tí àwọn kan lọ bá wọn pé ànábì yìí ti ń tó dé ìtàwọn èèyàn tẹ̀lé tẹ̀lé kí lè fẹ́ sún padà àwọn kan nu wọn jẹ́ pé à ẹ má jà táwọn yẹn o ànábì òdodo ni o ẹ tẹ̀lé o. ó dàbí kí ẹ àyẹ̀ntì èsì alùsùn náà ó sọ rẹ̀ púpọ̀ àwọn alùsùnà yẹn ìtẹ́ bá ń sọ tẹ̀lé o sẹ́kọ̀ ó wà ó o ṣẹ́kẹ́ ní ń tọ́ ọmọ mi dákun àwọn alùsùnà tẹ̀lé wọn ìtẹ́ máa ń sọ sẹ́kọ̀ kọ́ni sè mọ̀ fi sẹ́ni pé ṣe bí bẹ́ẹ̀ bàbá alákọ̀ọ́jà inu ye burúkú wo ni wọ́n yìí kó tó wá gbà kọ́ mọ̀lẹ́mọ̀ ṣe kíni o kó ma ṣe àlùsùn náà wọ́n mọ̀ fi ọ́ takò wá be na be kọ́ gẹ́gẹ́ àwọn Yahudi sọ ni kọ́ọ̀lù atuhaddithunahum bima fataha Allahu alaykum liyuhajjukum bihi inda rabbikum afala ta'qilun so eléyìí ni innahum akhbaru al-mu'minina bima atabahum Allahu bihi ala al-jinayat atuhaddithunahum bima anzala Allahu alaykum min al-'adhab liyuhajjukum bihi inda rabbikum àfọ́fọ́ mi sọ pé Allah subhanahu wa ta'ala ipe àwọn kan nínú àwọn Yahudi àwọn Banu Israel àwọn ni wọ́n lọ ń sọ in tójú wọ́n ń rí nínú àwọn ìjìyà tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wọn pé ẹmbásí báyìí ló ṣe ẹmbásí báyìí ló ṣe wọ́n wá sọ fáwọn mùsùlùmí àwọn tó wọn sọ pé rárá ẹ mọ́ àti àdìfẹ́ náà mọ̀ bàtà lọ́wọ́ àrẹ́kù ṣe fẹ́ bí wọ́n sọ ìdákẹ́tọ́ náà bá ti dálé yín lórí fáwọn ọ̀tá yín ìhájú okùn bíi ìdàrọ̀bù kí wọ́n lè bàbá fi sẹ̀rí lé yín lérí lọ́dọ̀ ọlọ́run bá wọn láyé àti náà kì í tààkìlò oníṣẹ́ ìwà sí kíni o ṣe ìwà nílà àkáyè ni ó dà gẹ́lẹ́ bí àfáwà mujahid rahimahullah ó lọ́dà gẹ́lẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn yìí ó dà gẹ́lẹ́ bí pé ṣe ń pè ní jọ̀njọ̀n lára àwọn bàbá israel inú wọn láti rí àwọn tọ́lọ́run bá sọ di alqirada wal khanazir abẹ́ẹ̀kọ́ tọ́lọ́run bá sọ di ọ̀bọ àti kódà níjọba àná táwọn bàbá àwọn tí wọn gbọ́rọ̀ Ọlọ́run sọ wọn di ẹlẹ́dẹ̀ àtọ̀bọ ṣe é pé kí ni àlékún ni fún wọn àwọn èèyàn mọ̀ lólé wọn lórí pé ṣe é pé ń jò ní àwọn abáyé tí ọgbọ́ tọlọ́run ọba wọn dọ lẹ́dẹ̀ wọn dọ̀bọ ni kọ́ọ̀lù àtọ̀ hadithunahum bima fataha Allahu alaykum ṣe fẹ́ máa sọ fún àwọn mùsùlùmí nǹkan tọ́lọ́run bá ti ṣe fún wa tó ti gbé kàlẹ́ nídàájọ́ àbẹ́sẹ̀ tó gbà lára wa ni so àwọn àwọn màá nìyẹn ìhà ni wọ́n ń wá gbogbo ọ̀nà láti mọ́jẹ̀ káwọn mùsùlùmí ó mọ̀ wípé òdodo tí wọ́n wà lórí ẹ̀yẹ àwọn ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ kórí bẹ́ẹ̀ afàlá tààkìrò ṣé làákàrẹ̀ yín kò wá ṣe iṣẹ́ tó sì pé ẹkọ́ ṣe ni ọlọ́run ni ah, wọ́n jọ ń dáwọ́ ara wọn wọ́n ń kí ọwọ́ àwọn yòókù wọn bọ̀ sọ báyìí ọlọ́run ni awàlá ya'lamuna anna Allaha ya'lamu ma yusirrun wa ma أولا يعلم أن الله يعلم ما يسرون وما يعلمون so àwọn wọn ń bára wọn wílẹ̀ nípa fara tàkì lọ ẹ ṣe làákà yìí ẹ sì mọ lọ tó àṣírí wa fún wọn mo rò bóyá ẹ mọ tó àṣírí àwọn ẹ mọ tó àṣírí ọ̀tá àwọn tó wà máa lò wa lérí ọlọ́ni àwọn ẹ̀yà àlẹ́mú ní àlọ́lọ́ máa yòó sì rónà wà máa yóò lè nù kí náà wùlẹ̀ ń dára wọn láàmú sí ṣé wọn ò mọ ní kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó mọ in tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ àti èyí tí wọ́n ń sọ ní gbangba kò sí kankan nínú ẹ̀ tó pamọ́ fún Allah subhanahu wa ta'ala awala ya'lamun ọlọ́run ṣe wọn mọ̀ àná Allah ya'lamu ma yusirrun ikú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó mọ in tí wọ́n ń sọ ní bòńkẹ́lẹ́ ẹ́ àwọn olùgbéyà bòńkẹ́lẹ́ ọ̀rọ̀ táwọn ń sọ ní kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rẹ́ gbogbo ọlọ́run bò mọ̀ ọlọ́run mọ̀ ọlọ́run máa ń kọ̀rọ̀ wọn wà máa yọ ọ̀lẹ́nu ọlọ́run bá sì mọ èyí tó jẹ́ èyí tí wọ́n sọ sókè níparí ọlọ́run wà minhum ummiyun la ya'lamuna al-kitaba illa amaniya wa inhum illa yadhunnun. ومنهم أميون لا يعلمون الكتاب إلا àwọn ni sẹ́mi pọ́ǹpẹ̀ tọ́lọ́ kọ́kọ́ sọ̀rọ̀ àwọn kan ọlọ́run láwọn ẹ̀yún ti wọn wọ́n gbọ́ wọ́n kàtà ọ̀rọ̀ táwọn sì gbọ́yé mi ń bá dì mọ́ àkọlù àbẹ́ẹ̀kọ́ ni àwọn kan nínú fariqun minhum àbí àwọn kan nínú wọn ti wọn wọn ń ka tíra wọ́n sì gbọ́yé ṣùgbọ́n wọn ò ṣe kí ni o wọn ò tẹ̀lé wọ́n ṣe tàrífù rẹ̀ kán lè bá sọ àwọn èèyàn ọlọ́ni nínú ìran kan nù wọn làwọn èèyàn ìran kan àwọn tó yẹ pé tẹ́ bá pàdé àwọn mọ̀mìnì wọ́n ṣe kí ni wọ́n ní àmánà wọ́n ní àgbàgbọ́ tẹ́ bá ti wá padà sọ́dọ̀ àwọn àgbàgbà wọn láàrin ara wọn wọ́n ní wọ́n ní irú kílẹ̀ sọ yẹn àwọn míì mínú omi yóò ọlọ́sìn ń bẹ nínú wọn náà àwọn tó yẹ pé omi yóò mi bá ná àwa àwọn tó yẹ pé wọ́n èyí sáà nínú wọn wọ́n èyí so ní mímọ́ láàrin wọn la ya'lamuna al-kitaba illa amaniya àwọn ò mọ nǹkan kan nípa tírà tọ̀rọ̀ tí wọ́n ju kí wọ́n kàn kára sọ̀rọ̀ tí láwàtàn faqat ma aqaluhu wa ma fahimuhu tọ́dà bí ẹmọ ìjọ tí kàn lọ ṣọ́ọ̀ṣì ibi tán bá pè fún náà ni ó kà abẹ́ẹ̀kọ́ ẹ̀yẹ lọ sí first Corinthians chapter kìíní kan bẹ̀rẹ̀ ni ó kà tó wà ti pàtó níjọ ó ti pàdé ó tún di ẹ̀mí ó tún lọ sọ́dẹ̀ tó tẹ̀lé so wọ́n náà mọ́dà gẹ́lẹ́ bí wọn wọn mùsùlùmí mọ́dà bí oméjì lẹ́jìlá alamu kitab ilẹ̀ amaliya tó yẹ pé tó bá ti lọ lé kí ó báyìí ibi tó bá ti kà fún ọ kàláàsì kò ti parí ó tó díjọ́ tó bá tó ní kíláàsì kò ti lọ sí kì í ṣe ìròyìn gidi ọlọ́run wà mí lòun mú mi yóò ó ń bẹ nínú àwọn alùpùpù bàbá ní sọ̀rọ̀lẹ̀ àwọn tó jẹ́ pé àwọn àmù ni wọ́n àwọn kẹwàá ti wọn láyà àlàmú nàkìtàbá wọn sí nínú àwọn onímọ̀ wọn mọ tíra ju pé ìlà àmàlìyà ju kí wọ́n ṣe kéde lọ kí wọ́n ṣe kéde lọ kí wọ́n kà lásán wọn nímọ̀ nípa àwọn nǹkan tá à ń sọ yìí wọn wọn èyí sáfà òye òye wọn so àwọn tí wọn wọn kàn lè kà kò ságbọ̀yé wọn mọ ní tó ti wọn màkọ́lẹ̀ ní tó ti ṣáájú àdínàmù sáré rahmanulah onílẹ̀ ìsàlámù muhammadu min kitabillah ó ráwọn ilé ìwé ẹ̀mẹ́ ẹ̀kẹ́ tó pọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba illa tilawatan faqat àti kẹ́kẹ́ kàlásán wọ̀lẹ́ ìsàlámù indahum khabar bima indal awwalina alladhina ya'lamuna haqqa ma'rifati hàlẹ̀ ó ní wọn sì nímọ̀ nípa tó ti àwọn làbárè tọ́lọ́run bá ti sọ síwájú wàá wúra iná màmá àwọn dùnún wọ́n ta kọjú àdìrà ẹ̀mí nítorí táwọn afá kan bá pè ní àlàálì náà ní kí ni àlàálì táwọn afá bá pè ní haram náà ní haram náà mọ̀ kankan tiwọn tó ti yé ní sè so nínú àwọn àyàtà tú yìí ọlọ́run bá sọ ìpín oríṣiríṣi tí àwọn alùkìtà àbáwọn sọ ìjọ́sí kí ni o tí wọ́n pín sí àwọn àfáànù wọn àwọn mùnáfìkì nínú wọn àtàwọn àwa mú wọn àwọn tẹ́pẹ́ ìwé súnmọ́ ọkàn tẹ̀lé àwọn nǹkan tí àwọn afárabá sọ ni gbogbo àgbogbo wọn pátápátá ẹ mọ́ ní islam gbọ́ àfọ̀tẹ̀tùmọ̀ ọ̀nà ayé ìgbìmọ̀ lọ́kọ̀ tó yé nìsín àlọ́ nkọ̀tọ̀ àtọ́mọ́ wà ní sallallahu alaihi wasallam nípa gbogbo orú wọn yìí pàpàtà ni so eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé àwọn yahudi àwọn alùkìtà àwọn bani israel ní gbogbo ọ̀nà tí wọ́n pín sí gbogbo wọn pátá wọ́n ti dí ọpọlọ wọn wọ́n ti dè mọ́ àgùlò àti gbà wọn lè gba islam wọn lè gba alukur'an gbọ́ illa man rahimahullahu tabaraka wa ta'ala minhum àfẹnitọ́lọ́wọ́n bá sàánú nìkan nínú wọn èyí tí ọmọ tí kìí sáfà wọ́n ti kó di ọpọlọ ẹ̀ ẹ̀rí ẹlòmíràn ká kí wọ́n ronú kìí ṣe kìí sáfà kò ké o àbí kò káwá kìí ṣe pásítọ̀ kìí ṣe kíníkà o but ẹ kàn rí pé kò sáà lè gbà náà ni agídí ló kà rárá rárá ẹ fẹ́ fẹ́ síbòmíì tí ibi tí wọn ò tí kà fún wọn láwọn ibi táwọn àfa àwọn ṣe tàrífù kìtìbẹ́ẹ̀nù ẹ fẹ́ sí ibòmíì láti fi hàn onífẹ́ gbọ́ pé nónó nónó àfínkàbẹ́ ó ṣe dẹ́pọ̀ àfínkàbẹ́ ebi eléyìí ńkọ́ ó di ẹnìsì so olùfẹ́ jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó mọ hàlù àwọn alùpùpù Allah subhanahu wa ta'ala pé ẹ má bànújẹ́ ẹ má jẹ́ pé ẹ níwàá jẹ́ pé níwàá jẹ́ tàn mọ́ yín eléyìí náà ẹ̀kọ́ mímẹ̀ fún wa ẹlòmíràn sọ pé ẹ̀yà mùsùlùmí àwọn aláyẹ̀ ti pọ̀ jù ẹfà àwọn mùsùlùmí lẹ̀ gbogbo ilé ilé bídà ilé bídà ilé ilé bídà ilé bídà ilé ìkọ́lá fasúnà ẹni máa pa àwọn kẹfẹ́ rí wá àbẹ àwọn èèyàn máa sọ lẹ́wọ̀ ẹni máa pa àwọn kẹfẹ́ rí èrè mélòó lẹ́ti kọ̀mátì sínú Islam àwọn ọmọ àwọn mùsùlùmí tí wọ́n tún ṣe tán ṣe Islam tán kírun ẹ tún sọ pé wọ́n ṣe bídà òye òye ọ ni náà sọ fún wa tó ti kọ̀ tó àtọ́ mẹ́wàá àwọn tó ń sọ fún apẹ́ kámọ́dọ̀ aláàmú nípa wọn iná àwọn ọlọ́mọ ìjókòó ti lọ́sàn lóru ìpè àwọn eléyìí ò lè gbọ́ àfẹ́ntọ́rọ̀ bá fẹ́ sàtò nínú wọn mo rò bóyé so ìwọ tó ọjọ́ mùsùlùmí gangan láṣẹ lórí ìwọ gangan òun láṣẹ lórí wípé bó ló ṣe jẹ́ pé ìsìláàmù ó jẹ́ kí ni o yóò jẹ́ ìsìláàmù tòótọ́ nínú àwọn ẹ̀yìn ẹ̀tọ́nà mọ́kàlára pé yóò mẹ́nà ìfọ́dìlẹ̀ láà yóò padà padà bọ̀ kí n sì pé ẹ̀rọ àwọn àjókòó ti àárọ̀ ọ̀sán alẹ́ eléyìí ẹ̀kọ́ tó mọ̀ jẹ́ náà sí àfihàn tó fẹ́ kọ́ comparative yẹn lọ wá lọ ń jókòó tí fátí àti ẹgẹ kò yẹjú òmọ kùránì ká o tún wá lọ gbá báìbù sọpọlọ pé à ah, àwọn kẹfìrí à àbúrọ̀ jẹ́ kí wọ́n gba ìsìláàmù níta ló rọ́ọ̀sẹ̀ ìwọ gángan òmọ kùránì ká ìwọ gángan ò gbàgbọ́ yẹ́sì irun rẹ bálabàlá ni but o oh, good ní báìbù òmọ old testament ó mọ new testament ó sì máa fi kíra wọn ó máa fi takora wọn òkùsẹ́ o ṣùgbọ́n mọ́ gbàgbé àyà pé ọlọ́run bá sọ fánàmì sọlá rẹ̀ sọlá pé ìyẹn kọ́ là á lo èyí tó pàtàkì nínú kí ni wá sí nínú àsìkò wá sí torí pé àwọn eléyìí ẹ mọ́tẹ̀mọ́ wí pé àyù mìnú lákùn pàkọ̀dì káàní fàríkù mìnúhùn yẹ̀sìmáhùn kàlámọ́lá tó mẹ́ yòrìfún ẹ̀hùn mìbáàdì mà àkọlù wàhùn yàrá كله تالي وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أم قالوا ما يقول ومنهم مليون لا يعلمون الكتاب إلا عملية وهنهم لا يظنون فويل طيب ìbùdádé nìyẹn so àlùmọ́yìn ní pé àsìkò rẹ fi ṣe nǹkan tí ó ṣèwọ́ láǹfààní nínú ẹ̀sìn tiẹ̀ fi mọ ẹ̀rún kí fi mọ kùránì ká lọ kẹ́kọ̀ọ́ lọ kéwú sọ̀rọ̀ mẹ́rin aṣáàlà ọdún kẹwàá tó ń ti ń ti ha báìbù rẹ̀ ká ló rán báìbù rẹ̀ wọ́n ní sẹ́ ti àjùzọ àwọn ọ̀nà ẹ̀fìyẹ́lẹ̀ àwọn afọ́ọ̀mọ̀sẹ̀ so àwọn nǹkan yìí ó ń bẹ nínú Islam ó ń bẹ nínú Al-Qur'an Al-Karim Ọlọ́run bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kálíbà àmọ́ bí tá a lo àsìkò wá sí àsìkò pé àwọn Yahudi àwọn ọ̀dọ́ Israel bí ṣèṣì tí wọ́n ti rí nìyẹn wọ́n máa ń yí ọ̀rọ̀ wọ́n máa ń da ọ̀rọ̀ lórí kodò gbogbo ẹni tó bá ní ṣèṣì yẹn láti náà mùsùlùmí kó lọ túbá kó tẹ̀ tóra rẹ̀ ṣe eléyìí náà kó bọ̀ sáwọn oníbídà ẹ bá sọ pé bọ̀tà á nìkún náà bọ̀tà àdífi àáfò lè hà oníbídà tó ti fárun bọ̀ tágbẹ̀ ń dẹ́ ẹ fi rògbà ẹlẹ ààfò níhà ẹ rí i pé tahrif yóò sàmọ wábì kan tí yóò sàmọ yí ẹ yí abẹ́tọ́ká bọ́tà bọ́tà àdìsí pé màá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ zafafi náà lè ní lè ní torí pé lẹ́yìn arúgbó ara rẹ̀ bí wà ẹrú púpọ̀ ń àwọn ọ̀rọ̀ ẹ tahrif ẹnìkan ní àsìkò hajj nígbà tẹ́lẹ̀ kan sọ̀kò ní bada zawal Oko ọjọ́ kejì ọdún àtàwọn tó tẹ̀lé pé ìgbà tó rùn bá yí àtàrí ó ní ó tó wọlé kí sí pé dandan kó jẹ́ pé ìgbà tó rùn yẹ àtàrí yẹn inú òrùn gbàgbà yẹn ló lọ ó lè lọ́rọ̀ lẹ́ but ìgbà tó ìdáyà tó wà ìgbà tó bẹ̀rẹ̀ nìyẹn wọ́n wá gbẹ́dẹ́ ní yẹn sọ àwọn yẹn pé ó ti wá ẹni yẹn wá lọ sọ òkú nídàájí ẹnì kan wá ń challenge ẹ̀ gbà afá ẹni lọ sọ òkú nídàájí ni ṣe bí wọ́n sọ pé bá dà zàwálì ni oníṣẹ́ rí àwọn kankan bẹ tẹ́ kó yé wa o sẹ́rí oòrùn tó múráyè tó múráyè sí kìí ṣe ìdọ̀rúrọ̀ ni ò kìí ṣe rúrùn táyà nàbí o. mo kàfẹ́ tí mo kàfẹ́ tí gbọ́ ọ̀rọ̀ yẹn mo àsìkò yẹn mo wà ní tòtí bíta ti sọ̀rọ̀ àwọn ah, ọ̀sán. Ah, ah. nísìnyí mo fi ẹwo kan ẹwo tàrí bí ṣe ń dọ̀rọ̀ ọ̀rù oòrùn tó ṣe ókè nísìnyí òun ẹ̀sẹ̀ dá oòrùn ni sòrò ẹ̀sẹ̀ ń yọ ilẹ̀ ayé sọláyà àwọn ànábìyẹn òjò ní mẹ́rọ̀ sallallahu alaihi wasallam. sẹ́mi ẹ̀kẹ́ rí pé àwọn yóò kàn sábà wá tà yóò kàn máa wọ́n náà ó ti ṣe mistake ó ṣe mistake ah tán mistake mo ṣe o kàláàsì dà so bí àwọn Yahudi ṣe sí àwọn Yahudi ni kàn máa yí ọ̀rọ̀ tó bá ṣe nǹkan tó dá nǹkan tó ṣe ọ̀rọ̀ má máa yí ọ̀rọ̀ gbà kó ṣe mistake kó rẹ̀ túbà نسأل الله السلامة والعافية إن أولى لك في بلاد إن شاء الله نستمر غدا إن شاء الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه. أمين